ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba bàtí ọpẹ́ tó sí ìdẹ̀rọ ọlọ́wọ́n ọba àti ìkẹ́ rẹ̀ àti ìkẹ́ rẹ̀ bá nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́wọ́n ọba fi ẹ̀sìn tó pé rán ọlọ́pàá wa kí ànẹ́bí àtàwọn aláàdé rẹ̀ àtàǹtà àti àti olùtẹ̀lé lánàá pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún wa títí òdòdó àti ìyá wọn. gbogbo àtàjẹ́ òsì ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá tọwọ́ wa ní kọ̀rọ̀ àti ní gbàgbá láti máa rántí gbogbo àwọn kátàlọ́ ńlá bọ̀ wá lọ́rùn ní àwọn ojúṣe ẹ̀sìn tọ́jẹ́ kó ní kálukú wa ká mójútó ẹ̀dí mójútó dáadáa bákan ní ẹjẹ kálọ ọmọ gbogbo àtàjẹrù sí Ọlọ́run Ọlọ́run kó tèmi àtẹnìkọ kan wá kó fi wá mọnà síwájú sí ó ti fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí òtítọ́ òdodo tó ní kálukú wọn tá nǹkan tá a máa kálọ ọmọ pé dáadájú Ọlọ́run ọba ilé ti ọlá ó ṣe irun ní nǹkan tó ṣe pé ó tóbi nínú ẹsìn wa lẹ́yìn Ọlọ́run ọba lọkàn ṣoṣo ìjọsìn irun ìjọsìn kan tó tóbi ní tó fi Ọlọ́run ọba tí kò fi ṣeré rárá ó ti jẹ orí kọtọkatọ kápá nínú ẹ̀sìn lẹ́yìn mọ́lọ́wọ́ ọba ìrètí ọlá ní ọ̀kan ṣoṣo. ìròyìn ọwọ́ àpò ríran náà àwọn ìjọsìn oko sínú nínú àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àdìsọ́kàn wa ìwọ̀n wa ṣe kí ni oko sínú gẹ́gẹ́ bí ìní àdìsọ́kàn pẹ̀lú ọkàn sí ọlọ́run àti ìdíwọ́jú tẹ́lẹ̀ fún ọlọ́run ọba àti ìṣe àfọmọ́ sẹ́fọ́lọ́run àti ìnífẹ̀ẹ́ ọlọ́run àti ìdẹ̀rù ọkàn ìjáyà ọkàn sí ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá gbogbo ẹ̀ lọ́wọ́ nínú àti ìmọ̀ sọ ọlọ́run ọba àti ìmọ̀ sọ gbogbo tẹ́wọ́ tá à ń ṣe pẹ̀lú pọ́lọ́run ọba ìdíkẹ́ ọlá ń rí wa ìdójúkọ ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ń bẹ nínú òun wa tó ti fà ń ṣe nígbà tẹ́ ń jí kí lọ́tọ́ bá ti Allahu Akbar ó ti dá ayé sẹ́yìn ọwọ́ rẹ̀ tó sì nà yẹn ọkọ̀ jùlọ ọlọ́run lẹ́ni tó ti gbé ẹ̀yìn ọwọ́ rẹ̀ ní tọ́ka fún ti dá ayé sẹ́yìn ìdójúkọ ọlọ́run ń bẹ nínú ìrun tá ń jí bákan náà ìdíwájú wálẹ̀ fọlọ́run ń bẹ níbẹ̀ nígbà táwọn forí kalẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ náà ni ìwà máa ní èrò sọ́dọ̀ ọlọ́run ìmọ̀ràn kan ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá àti ìmọ̀ràn ronú kan ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìfẹ́ nínú wọn wa nítorí pé ọkàn wa yóò ti máa lọ tọ́jú ẹlẹ́dàá wa níbi ìwọ̀n tó ti bá sí. bákan náà ẹni tí ń kí òun fọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ti dúró níwájú ọlọ́wọ́n ọba lẹ́nu ṣe pé oríra rẹ̀ lẹ́nu òun fọlọ́wọ́n ọba ni ìrún dáǹtì ó tún kó àwọn ọ̀rọ̀ sínú ó ti tún kó àwọn ìṣe òkò ìrún kó sínú nínú ọ̀rọ̀ àti ìṣe òun náà ní gbólóhùn ìjẹ́rìí méjèèjì tó ti pé tẹnu wa jáde nígbà tí wọ́n ń ṣe ìkọ́ọ̀mà nígbà tá à ń ṣe ìkọ́ọ̀mà á rí pé gbólóhùn yọ tẹnu wa jáde bẹ́ẹ̀ ni ìmọ̀ ọlọ́run ọba ilé fi ọlọ́lọ́kan tó lo ìbẹ̀ nínú rẹ̀ ìmọ̀ ká alukur'an nínú àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ tá à ń ṣe nínú ìrún lọ́wà ìmọ̀ ṣàfọ̀mọ́ ìmọ̀ dúpẹ́ fọlọ́run ọba ìmọ̀ fọ ọba àti ìmọ̀ tọrọ ìmọ̀ bẹ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá ìmọ̀ ọlọ́wọ́ ọba ní olùsọ ìmọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ wá ọlọ́run ní ọba tá à ń kígbe gbàgbégbàgbé fún pé à ń wá àánú rẹ̀ bákan náà ìmọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run àti ìgbé àìní wa sọ́dọ̀ ọlọ́run pé ọba náà láti wá bùkátà wa sí ìgbẹ́ nínú a tẹ̀ níwájú ọlọ́run ìbẹ nínú irun ìmọ̀ fi ìjẹun orí tọ́lá ọba ti fún wa ìbílẹ̀ gbogbo ẹ̀ pátá òun náà ní irun òun náà ló kó sínú bákan náà gbogbo àwọn ìran ìran tí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo ẹ̀ ní ìbẹ nínú irun á rí pé tí irun kó sínú ìṣeré kèsì ẹ̀yẹ èyí ti àwàdà rárá ọyẹ kó kálukú akábójútó ìwò torí pé ìṣesí rẹ̀ owó kó ti ga tó ẹ̀wọ̀ oníranran ìjọsìn tí irun tó kó sínú bákan náà irun kó tó kó àwọn iṣẹ́ oríkèéríkèé ara kó sínú gẹ́gẹ́ bí bá a ṣe rúkú bá a ṣe ń sojúdù bá a ṣe ń dúó bá a ṣe dúó déédéé lẹ́yìn gbàtà túrùkù tàbí gbàtà kórì dìde ńlẹ̀ bákan náà bá a ṣe ń lo òkè bá a ṣe ń lọ ọlẹ̀ gbogbo eléyìí ìrún náà ṣe kí ni oko ògbẹ̀ sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn nǹkan tó tún yàtọ̀ tẹ́lẹ̀ yìí nínú àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ iṣẹ́ rere lórí kèríkà ara wa ṣe nígbà tó ṣe é àṣìṣe fọlọ́ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan ètò ṣẹ̀ṣẹ̀ ìrún náà tún wá kó sínú nínú àwọn májẹ̀mú àti àwọn ọlá oríṣiríṣi nínú rẹ̀ òun náà ni ìmára èyí tó ṣe wípé àfojúrí ìmára kò níbi gbogbo àwọn ẹ̀gbin yálà àtọ̀ ni ayàgbẹ́ ni aṣọ ni àmàrà kò níbi gbogbo àwọn ẹ̀gbin wọ̀nyí bẹ́ẹ̀ náà ni a ní jẹ́nẹ́bà lára ni a ní haifu lára ni èyàn ní ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe kí ni o yọ mara kúrò níbi ẹ̀gbin àjẹpẹ́ sọ̀lá ó tún kó ìmara sínú ìmara kúrò níbi àwọn ẹ̀gbin èyí tó ṣe wa àfojúrí bẹ́ẹ̀ náà wá ní àwọn ẹ̀gbin èyí tó ṣe àfojúrí nínú ìmọ̀rọ̀kú pẹ̀lú ọlọ́run ẹ̀gbin ni ìwà ìdọ̀tí ni ẹ̀gbin ni ṣẹ̀ríà Islam oníkàmọ́kù nínú ìwà ìmọ̀rọ̀kú pẹ̀lú ọlọ́run ìwà ìbàjẹ́ ọ̀rọ̀ tó kàn kọ́ gbogbo eléyìí kò fi ẹ̀sìn ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ gbogbo eléyìí kò fi ẹ̀sìn ọlọ́run ọ̀fẹ́ kèé ọba ilé kí ọlọ́run fẹ́ àáfọ̀ gbogbo ọkàn wa àáfọ̀ má kó gbogbo àwọn nǹkan tó jẹ gbogbo àwọn ìran àwọn àmójútó àlùwàlá nígbà tí ọkàn pọ̀ nígbà tára yá nígbà tára já pátá ìmójútó eléyìí náà nínú àwọn pàtàkì ọlá tó wà fún irun ni àti inú àwọn májẹ̀mú tọrọ papọ̀ mọ́ irun bẹ́ẹ̀ náà ni bọ́níkálukú wa bá ti ń jẹ́ ẹsẹ̀ wa láti ilé wa wọ́n ti àwọn màsáàjì bá ti fi wọ́n náà mọ́sálásí wa á nínú ọlá tó wà fún irun ni nítorí pé gbogbo ẹsẹ̀ kọ̀ọ̀kan dá ń gbé láti ilé wa wá sí mọ́sálásí wọ́n máa fi ìkan pa àtìṣe wa rẹ wọ́n ma fi ìka wọ́n ma fi gbé ipò wa wọ́n ma fi gbéga síwájú ọlọ́run ni bá a ṣe ń retí irun lásìkò kan tí àsìkò kejì nígbà tá a tètè dé sí gbogbo eléyìí iná yọ máa jẹ ẹ̀san rere ọlá rere dáadáa ipò tó ga òun náà ni ọmọ ọjọ́ gbogbo àwọn ìjọsìn yìí a rí pé kò bẹ́ẹ̀ sí kan sọ́dà gẹ́gẹ́ bí ti wà nínú ìrún wa ń kí kó dákun kó kíkì gbogbo eléyìí orin ni lọ́pọ̀ lọ́nà ọba tó sínú òun tó ṣe yí pé ọlọ́run ọbẹ̀ parú rẹ̀ papọ̀ sínú ìjọ tèmí lọ́yàtọ̀ sí irun nítorí eléyìí ní àdẹ́gbà mọ̀sánà sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ lọ́dún sọ́nà ọ̀rọ̀ rẹ̀ yìí pé wọ́n fi ìtutù ojú mi ọlọ́run ti di irun fún mi ìjọ ní kálukú wa ṣé ìtutù ojú wa ṣé ń bẹ níbi irun fún wa báyìí ìbá pọ̀lọpọ̀ nínú wa tó ti pé ọmọ rojú kókó láti kírun lọ́ba pẹ̀lú fún jọba pẹ̀lú nítòsí ẹlòmíì ẹlòmíì ọ̀wọ́ ṣe ní gàràgà yìí pé àsìkò rẹ̀ fún ti tó nìyẹn láti wá nílé ti kíní náà ni ìgbà wo láti kan dáná subhanallah tó inú yìí ètò tóbi ni o ìjọ pàtàkì ni ìjọ tuntun kọ́ ọ̀bẹ lábẹ́ rẹ̀ gbogbo ẹni tí màá ń mọ̀ fún oríire o oríire ńlá kọ́mọ ajẹ́ gbogbo ẹni tó gbọ́ àti ọlọ́run gbogbo àwọn àjọ kan sọ pé kó ti padà dalé wa lórí eléyìí ẹni tí bá ń ṣe báyìí kó kú oríire nítorí pé orí ńlá Allah subhanahu wa ta'ala ó ti ṣe fún ẹni bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn dáadáa yé irú ẹni bẹ́ẹ̀ ti máa rí ṣùgbọ́n tó bá dá láre òkú tẹ o ọlọ́dà kò sànù wa o wọ́n ti kú kó ṣe wá nítorí pé irú yìí ó tóbi ọba bàrà nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdú lọ bíbí ìfánibí sallallahu alaihi fi sọ pé ọlọ́wọ́n bá fi ìdúdú ojú òun dídì ìrún. bákan náà gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ẹjẹ́ àlọ́ ọmọ ẹgbẹ́ ìrun yìí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápẹ̀ ní ìgbàgbọ́ ọlọ́run sọ ìrun ní ìgbàgbọ́ nítorí bó ṣe tóbi tó ọlọ́run pè ní ìgbàgbọ́ nígbà tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó ń sọ fún ànábì sallallahu alaihi wasallam nínú suratul Baqara nígbà tó lọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kíbla táwọn tó ń jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo bí ọ̀rọ̀ kíbla yìí padà tó bá wọn lórílẹ̀ ayé wọ́n wá ń fanújẹ́ lórí ọ̀rọ̀ táwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn nàṣọ́rọ̀ yẹ̀wúdì àwọn kírísítẹ̀tà àtàwọn júù níjọ́lá lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ àwọn mùsùlùmí ní pé ìrun tí wọ́n fi dojúkọ kúdù ní palestine gbogbo ohun tí wọ́n ti bẹ̀yẹn kó ti bàjẹ́ nù fún onílẹ̀sàn rẹ̀ wájú ọlọ́mọ àwọn tó wájú olùgbàgbọ́ òdodo ni wọ́n bàjẹ́ pàápàá jùlọ fáwọn tó ṣe pé wọ́n tún ti lọ yọ̀rọ̀ kíbla yọ̀ báláyé bí wọ́n ti wá ń banú jẹ́ ọlọ́run aṣọ àyà kalẹ̀ pé wa ma kana Allahu li yudi'a imanakum ọlọ́run ò sí tá àfírá ìgbàgbọ́ yín láre ayé sọ̀lẹ́ àtàkùn àwọn àrùn tẹ́ẹ̀tì kéwọn láwọn ayé oṣù tẹ́ẹ̀tì kọ́ dojúkọ kúdù ọlọ́run nira láyé gbogbo ẹ wà nínú ẹ̀sán ó sì wà lákọsílẹ̀ torí pàṣẹ ọlọ́run lẹ́sìn dojúkọ lákòókò àti ọlọ́run náà lẹ́sìn fi yí padà kúrò nínú rẹ̀. àjẹpẹ́ bíi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kó ní máa ká náà lọ́hùn lè òbí à yìí máa nàkó ọlọ́run òsè tá àti rá ìgbàgbọ́ yín láre ayé sọ̀dá àdàpọ̀. àjẹpẹ́ ọlọ́run pé irun ó pè ní tó tún wá pè ní ìgbàgbọ́ tí kò wá yẹ ká mójútó òun kálukú ẹja fura sí ara wa oníkálukú tí rúgbà tí rúgbà lẹ́nu ní ìfi ń sá fún sọlá ní òfin mójútó ìrun dáadáa ẹ̀dá kan ẹja mójútó ìrun wa ìrun ṣe pàtàkì nínú ìgbésí ayé mùsùlùmí nígbà tí wọ́n bá ń pe ìrun lásìkò rẹ̀ nínú mọ́sálásí ní jamaa wọ́n ta jọkùnrin átara tata á lọ kírun fún ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ gbà jùlọ. bákan náà àyà yẹn wà ní suratul Baqara àyà 143 bákan náà irun yìí ọjẹ́ orígun ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀ràn àyàn ọlọ́wọ́ ọba nínú orígun islam ọlọ́wọ́ ọba ilé fiọ́lá ó ṣe irun lọ́ràn àyàn ní òru lọ́nà mú àdéhùn sọ́lá ní ìrìn òru lọ láti mẹ́kà lọ sí Palestine láti bẹ́tùl kúdùs ọlọ́wọ́ wa mú kùtè lọ sí sámà kejì lọ́hùn ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba ilé fiọ́lá ti kún nírun lẹ́yìn ọdún kẹwàá tí ọlọ́wọ́ ọba sọ di ànábì gbogbo àwọn àsìkò yìí òjijì ṣùgbọ́n pé pẹ̀tẹ̀ tá ó pẹ̀tẹ̀ sí ìmọ̀ náà lọ́kàn tuntun lọ síwájú kọ́lọ́ ọba ìlú ti ọlá kó tó ṣe ìrún ní ọ̀ràn àyàn fún un. ìmọ̀ náà lọ́kàn tuntun tàwọ̀mí olórígun àkọ́kọ́ gbogbo ní mùsùlùmí ọba ti ṣe láyé ilé iná ni ọmọ ti síwájú tó fi dórí pé yóò pèsè sínú ẹ̀sìn ọlọ́run ibi tàwọ̀mí àkídà yìí nígbà ti ó ṣe ní ọ̀ràn yẹn lákọ̀ọ́kọ́ ọlọ́run ṣe ní àádọ́ta ọ̀ràn yẹn ni wákàtí àádọ́ta gẹ́gẹ́ bá a ṣe pè ní wákàtí márùn-ún yìí wákàtí àádọ́ta ni ṣùgbọ́n náà ọba wa ṣe ní kúkú yẹn mú ànẹ́bí ọ̀padà wa sọ di wákàtí márùn-ún tẹ́lẹ̀ àádọ́ta ọlọ́run yọ márùn-ún sí ní àádọ́ta ọlọ́run yọ kú níbẹ̀ ọwọ́ àfi márùn-ún bóun làwọn ọmọ ènìyàn bóun làbàtí a nípa ìmójútó torí ṣe ní ẹ̀wù bó ní kálukú òsè mójútó ìrun tí wọn ò sì pàtàkì rẹ̀ tí wọn ò sì bàbàrà rẹ̀ lọ́lọ́pá lọ sí láàdọ́ta bó ní bàtẹ́rí ẹ wá wọ ráfà ọlọ́run ẹ wà ánú ọlọ́run ẹ wù bí ọlọ́run ìpele mẹ́sàn-án ọlọ́run gbé kò fún wa wọ́n wá fi ìpele yóò kan ó fi kalẹ̀ òun ti bẹ́ẹ̀ àtúnrí àwọn mùsùlùmí wọ́n tún ra ẹ̀wọ̀n yìí láre látara tẹ́ ẹlòmíì ẹlòmíì ò ní tẹ́ òun ni yóò ní torí kóhun ti tẹ́ ni bàbá ni mójútó ìrun subhanallah ṣe bí ọlọ́run ọba ìdíje ọlá ibó náà ló pèsè ẹ̀jẹ̀ fún ọ so ti gbàgbé pé ẹ̀mí iṣẹ́ kù jẹ̀dí èèyàn lọ ni ibi iṣẹ́ tó wà lónìí ẹlòmíì ni wà ń bẹ̀ lọ́la wọ́n bá jẹ́ iṣẹ́ tó ṣe ti ọ̀yà níbẹ̀ ni wọ́n gbẹ ẹlòmíì sí lọ́la kápẹ́tẹ́ tiẹ̀ náà ni ṣọ́ọ̀kù jẹ ni ẹlòmíì náà ni ó lò lọ́la kò lè àti pé iṣẹ́ tó ṣe iṣẹ́ náà lọ ń jẹ ni ṣé bá ọlọ́run o lò kiri ma ọlọ́run àfi àlùbáríkà yóò fi sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì torí iṣẹ́ yẹn tí òbí kírun ọlọ́run yọ bárakẹ́ atẹ́kọ̀ọ́ fún yọ wà kátàkàdájọ tákàdá ìtọ́ba ti kó lọ́wọ́ bùlàbùlàbùlà náà ni ó ti fi nìyọ ní ọ̀nà tí ò ní ní ìtumọ̀ gidi kan gbogbo àgbàjọ rúfin ọlọ́run ẹjẹ́ amójútó ìró ọlọ́run ṣe gbogbo yẹn fún wa púpọ̀ nínú òrùn ọlọ́run padà sọ́ọ́dì márùn-ún láti ìgbà tó ti wà ní tọ́wà nígbà tó ti pé ní ìpìlẹ̀ rẹ̀ àádọ́ta ni gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tó pọ̀ gẹ́gẹ́ bó ti wá látọ̀dọ̀ àdéjọ Muhammad sallallahu alaihi wasallam nínú sahih imam wa Muslim àti sahih imam wa Bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni irun yìí ó tún jẹ́ iṣẹ́ kan iṣẹ́ kan tó ti bí ẹ̀sìn Islam ó fi ti ẹlẹ́ẹ̀kejì lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran ìjọsìn tọ́lọ́ máa ti dárúkọ nǹkan ẹyọ kan báyìí ká kọ́kọ́ tó bá dákọ̀ báyìí tí wọ́n bá dákọ̀ ẹlẹ́ẹ̀kejì báyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ọba ìrìnkẹ́ ọlá òun náà ni yóò darúkọ gẹ́gẹ́ bí ṣe ń nínú ọ̀pọ̀lọpọ̀ nínú aya al-Qur'an al-Karim bọ́lá sọ pé wà á pé mu ọlọ́run ọba ìlẹ́jọ́lá nígbà tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nípa ìjọsìn ọlọ́run ọba ìlẹ́jọ́lá ó sọ̀rọ̀ ìgbàgbọ́ nígbà tó sọ̀rọ̀ ìgbàgbọ́ tán ó tún mú ọ̀rọ̀ ọba tún mú yìí ti ń sọ yìí bí ẹmójútó ẹmọgbẹnudó ẹsì máa yọ zàká ìyẹn ni pé lẹ́yìn ìnígbàgbọ́ sí Ọlọ́run ọba tí ọlá ìta jùlọ lẹ́yìn ìnígbàgbọ́ sí Ọlọ́run àjẹsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni sọlá tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ òfin ẹ̀sìn Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ a rí ilé lọ́pọ̀lọpọ̀ nínú hadithi àbáwa Umar radiyallahu ta'ala anhu táàmù sí àdìsí ẹlẹ́ẹ̀kejì nínú àrùmọ́tìmù àrùbáyìn nígbà tí Jibril alayhi salam tó wá bá ní sọ́lá tí ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa Islam ó ní àtẹ̀sẹ̀ àdàlá ilaha illallah kọjá ìgbé kò sẹ́ni tíjọ tó dúró dodo àfẹ́lá wà á na Muhammad rasulullah kó o ti gbàgbé Muhammad òjijì ọlọ́wọ́ bá ní ti tẹ́lẹ̀ kejì tí ó wí báyìí ó ní wọ́n tó kí ìmọ̀ sọ́lá tọmọdéwòdò ó sì ní ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ yẹn. bákan náà bẹ́ẹ̀ náà ni ọwọ́ adakọ̀ ṣahada kan lẹ́yìn ṣahada báyìí ó tún dakọ̀ sọ̀láàtù ìpè òun náà ló ti kíni òun náà ló tẹ̀lé bákan náà nínú hadith afáwọn ọmọ agbọmọ jabal nígbà tí anabi sọsọlá mọ lọ sí ìlú yaman ó ní ìwọ lọ bá àwọn ìjọ kan nínú ọtún ti gbọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ láti fún tíra síwájú kọjá pé àkọ́kọ́ tó pè wọ́n sí òun náà ní kí wọ́n jẹ́ ìdíkò tẹ̀sí ìjọ sí lẹ́yìn náà fi mà wọ́n ìfọlọ́wọ́n ọba ti wákàtí márùn-ún kan lọ́rùn àyànlé wọn lórí nínú ọjọ́ wọn àti òru subhanallah àríkẹ́lẹ̀ kejì òun náà ni irun tó wà nínú inú ẹ̀rí yẹn náà ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àhàdí bẹ́ẹ̀ ni àdí ìsàkọ́ àwọn àfihàn ọmọ àgbà ti dí àdéhùnsọ̀tọ̀ ìgbé ọ̀sọ̀ ìgbé wọ́n pa mí láti ẹ̀kí máa báwọn yẹn jà títí wọ́n fi jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́sí lódodo àfi Allah àti dáadáa ní Muhammad ojúkẹ́ ọlọ́wọ́ bá ní ṣe lẹ́yìn náà ló sì máa gbé ìrùndó àwọn àdéhùn wa pọ̀ àwọn èyí pọ̀ lórí bẹ́ẹ̀ táàmù ọ̀gbẹ́ sọlá ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ nínú gbogbo ìdí jẹ́mú òfin ẹ̀sìn wà yìí láwọn nǹkan tá a fi máa ṣe ìjọsìn fọlọ́ nọ́mbà tú òun náà láà máa rí sọ̀lá tó lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba ilé jọlá ó ṣe ní ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ ayé àgbàtọ́ náà ọba ilé jọlá ń pàṣẹ kájà kó sójú ọ̀nà òun ọlọ́run àtìgbàtọ́ náà ọba ilé jọlá ń sọ ìlérí ìyà tó wà fún àwọn tó ṣe kí wọ́n jẹ́ àwọn tèmírí tí wọ́n gbọ́lọ́wọ́ wọ́n yọ zaka ọmọ àyà yín nínú ẹ̀sìn òun náà ni wọ́n ṣe kíni òun ni wọ́n ṣe tàbí bò bí àyà ní ẹ̀tún wọn lẹ̀ wàhálà òṣèlú ìlà wọn ẹ̀tún wọn lẹ̀ tó ọdún tó máa yí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó fi ṣe ẹlẹ́ẹ̀kejì pé bí wọ́n bá tú bá alákọ̀ọ́kọ́ nù ọwọ́ ni wọ́n àkọ́ ọ̀sọ̀lá wọn tún kírun á rí pé bẹ́ẹ̀ yẹn kejì ló tún wà láàyè náà bákan náà ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó tún sọ fún wa nígbà tí ń sọ nípa ìsísí àwọn ọ̀daràn àwọn ìhànà èèyàn tó ti fi wọn mójútó irun ọlọ́wọ́n bá ilé jọlá ó ní wọ́n máa sọ fún ọ pé ẹ máa jẹ nínú náà báyìí kẹ́ẹ̀sì máa gbádùn tàbí láyé yín tẹ́ wà yìí ẹ máa gbádùn níwọ̀n níwọ̀n níwọ̀n láyé yín tẹ́ fẹ́ gbádùn gbogbo tẹ́ ẹ bá ní ẹsẹ̀ ẹ máa gbádùn dájú òun náà ni yóò tún máa jẹ́ ti gbogbo àwọn tó fi fún wọn jẹ́ aláìgbàgbọ́ tí wọ́n jẹ́ ọ̀pàrọ̀ ọmọ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ Suratul Mursalat ọmọ ọlọ́run ọba ilẹ̀ kan ti tẹ́lẹ̀ yìí ní àyà forty six ní àyà forty nine. bákan náà ìrun ó tún wà ní ipò ẹlẹ́ẹ̀kejì nígbà tó ọlọ́run ọba ilẹ̀ kan láti ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ìrun náà lọ́lọ́run ọba ilẹ̀ kan látún ti fi kejì ipò ẹlẹ́ẹ̀kejì ló tún wà bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti yege o wọ́n sì ti jèrè gbogbo ẹni yòówù tó bá gbọ́ gbólóhùn yìí inú rẹ̀ ó kún gan-an yóò rò pé lọ́bọ̀rọ̀ lásán ni wọ́n ń pè yàn ní olùgbàgbọ́ òdodo ni pé lásán lásán kà sórí ire rárá o ọlọ́run wá ka ìròyìn tọ́pọ̀ nínú ìròyìn pé ni pé sọlọ ni àlẹ́bí náà ń fi sọdá ọ̀ṣẹ̀rẹ̀ o àwọn tí wọ́n máa ń níbi ìran wọn á rí pé méjì òun náà wà nínú àwọn ìròyìn àwọn pẹ̀lú bí wọ́n ti gbé ìrújú sílẹ̀ ọlọ́run ọba ilé fiọlá ó tún sọ nípa tiwọn náà rí pé àwọn wọ̀nyí ọlọ́run tí ọlá rẹ̀ fẹ́ jùlọ sọ pé tí wọ́n bá ń sọ fún wọn tí wọ́n bá sọ fún wọn wípé ọlọ́run ọba ilé fiọlá ó ní kí ní ṣe wọ́n náà tó ṣe yí pé wọn ò tiẹ̀ nígbàgbọ́ rárá tí wọ́n bá sì ń ka Al-Qur'anil Karim fún wọn níṣẹ́ ni wọn kì í forí kalẹ̀ rárá á ìgbélé yìí bíbí báyìí náà ìgbélé ti bìlọ́wà sọ́tò àlè ṣẹ́fà ní àyà òkú sí ẹlẹ́ ọ̀kọ̀kànlélógún bákan náà ọlọ́run ọba tó sọ ń pa títí wọn ó ní irú ẹni bẹ́ẹ̀ fàlà sọ́dà fọwọ́là sọ́là ọlọ́run ọba ilé fiọlá ní irú ẹni bẹ́ẹ̀ kọ̀gbọ́ ọlọ́run ọba tọ́lú dúdú bákan náà kò tó kírun kọ́ ọlọ́run ọba fiọlá rẹ̀ gbàdúrọ̀ bí kò ti fi fi ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ó sì jẹ́ ìpadà kò kírun sọ́tọ̀ kìyàmà ẹlẹ́ẹ̀kọ̀kànlélọ́gbọ̀n títí dé ẹlẹ́ẹ̀kọ̀kànlélọ́gbọ̀n bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba tó tó eléyìí ó tún bẹ̀rù sí pẹ́lẹ́kejì nígbà tí ń gbọ́ àwọn mùnáfíkì tòun ti bó ṣe jẹ́ pé mùnàfíkì wọ́n ṣàkólé kan fọ́ padà lọ kírun yẹn náà nígbà tó náà sọ ìṣesí wọn ẹlẹ́ẹ̀kejì lọ́nà tó fi ìròyìn ọ̀rọ̀ ọ̀run tí wọ́n fi ń ṣeré yẹn ẹlẹ́ẹ̀kejì lọ́nà tó fi sí ọlọ́sìn ọlárẹ́ gẹ́gẹ́ lọ ó dájú àwọn tó fi ni wọ́n láwọn ń tan ọlọ́run ṣùgbọ́n lọ́n bá wọn lò wọ́n ti bọ́ lọ́wọ́ balùwọ́ lọ́n tàn wọ́n á bákan náà tí wọ́n bá fẹ́ dìde lọ síbi irun wọn ó sì wọn ó dìde pẹ̀lú òrùjòrò lóde irun wọn ni ọwọ́ ṣe é àti dìde pẹ̀lú ìdásátára yóò nira fún wọn bákan náà wọn ó tó wá máa ti diárí ni fáwọn èèyàn níbi ìjọsìn wọn. ẹlòmíì lè lọ wá tẹ̀sù bá kan yóò máa dá gbà gbà ó lè máa tẹ̀sù ah, ah, bá náà la wọ́n bí amúnjẹ bàlágbájá bọ́dà ẹ̀dún léèrè alọ́kírun ni yóò ti diárí ni fáwọn èèyàn bákan náà yóò máa tún ni wọ́n fi máa rántí ọlọ́run ajẹ́ pé irun yìí wàláhì ọ pàtàkì púpọ̀ súrọ́tù nìsá àyà ẹlẹ́ẹ̀kejìlé ní ogóje òun náà ni eléyẹn wà one forty two bákan náà irun yìí jẹ ipò ẹlẹ́ẹ̀kejì nínú ẹrú gẹ́gẹ́ bó ti wá ní gbólóhùn àkọ́kọ́ tí wọ́n béèrè gba irun rẹ̀ wọ́n gba gbogbo tó kù tí wọ́n bá dá irun rẹ̀ padà fún gbogbo oṣù rẹ̀ pátá òun náà ni wọ́n dá padà fún gbólóhùn tó sọ pé àkọ́kọ́ yẹn ìtumọ̀ rẹ̀ ni pé lẹ́yìn tàwíì lọ́jà kọ̀ọ̀kan ṣùgbọ́n tá a bá ti pọ́ọ̀tù tàwíì di máa ń kọ́ ipò ẹlẹ́ẹ̀kejì ló ti kí ni o òun náà nìyẹn tún wà nínú sẹ́tù tí wọ́n béèrè lọ́wọ́ ẹrú tọ́ba ìjọ gbèdé. àníkọ́ láti wọ́n tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì nígbà tó náà ọba ìlẹ́kẹ́ ọlá ti ń sọ nípa àwọn ọ̀daràn èèyàn àwọn ẹlẹ́sẹ̀ èèyàn nígbà tí wọ́n bá ń fìyà jẹ wọn wọ́n bá ń béèrè lọ pé kí ló dé tí wọ́n fi fìyà jẹ yín wọ́n mọ̀ sọ pé inú tí wọ́n sọ ti kejì òun ni pé àwọn àwọn òbójútó ìmọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gẹ́gẹ́ bó sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa wà nínú àlìjẹ́nà yàtẹ̀sá alóòna àìní mùsùlùmí wọ́n máa béèrè pàṣẹ sí àwọn àwọn ọ̀daràn yẹn pé ẹ̀dá kíkẹ́ ẹlẹ́rìí gbọ́kílẹ̀ fẹ́ sọ́pọ̀ àwọn ọ̀daràn yẹn. ìlọ́sẹ̀ ah, wọn máa béèrè lọ pé máa sálága kò fi sákọ̀ kí ló tún yín dénú náà sákọ̀ kí ló tún yín débẹ̀ ọ́ọ̀lù làwùdá kò mílẹ̀ sọ̀ dì wọ́n ní a àtìrẹ́ ti kírun ni làwọn fi jẹ ní iná báyìí náà fi wà nínú náà sákọ̀ ọlọ́dàkùn sànú wa o ṣe wá ní akérò kú dákùn má ti wà lẹ́ni tí ó kírun kì múlẹ̀ sóra tó tọ́jà sí ayé ogójì diẹlẹ̀ kẹtàléní ogójì àwọn ayàpọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀rí pọ̀ ti sọ nípa ìṣesí ìrúgbó àlè kà tán wọ́n ti jẹ oríran oríṣiríṣi òun náà lè rí lọ́ba wá pẹ̀lú eléyìí nínú kíran ọlọ́run àti lọ sọ́dà nínú sọ́dà níbẹ̀ nínú rẹ̀ tó ti kí ọlọ́run fi pàṣẹ ká mójútó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ sọ pé hábìdó alẹ́ sọ̀lá wá sí ọlọ́run ní ẹ mójútó gbogbo àwọn ìrun yín dáadáa ẹ̀kí lásìkò níjàmá ní mọ́tẹ́láàsì ẹ̀ríkẹ́ mójútó dáadáa bákan náà ìrun àárín ìṣèrun áṣírì ẹ̀tún wa mójútó dáadáa nítorí kẹgbàá wá gbé ẹni yóò tí ìrun áṣírì bá bọ́ ọmọ lọ́wọ́ tó sọ wọn pàdánù dúkìá rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ tó sun ọ̀kun yìí kí sọlá tó làásìrì ọkọ máa lọ́wọ́ lọ. ẹ wà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá fẹ́ ti sọlá tó làásìrì yọkàrí bọ́ sẹ́yìn yọkàrí máa ṣe nábìlà yọkàrí máa ṣe sọlá tó làásìrì yẹn níraka alákọ̀ọ́kọ́ gan ni máa mú ọ wà ní sọlá tó làásìrì kò ti parí àásìrì rẹ̀ àwọn àwọn ọ̀ràn ìrùn halahala wọ́n ní kí mo kí bọ́ ọgbà ọkọ̀ ọgbà òfìlẹ̀ subhanallah agbárí ìwà bá ní sọ́lá sọ pé ọlọ́run nígbà lọ́ọ̀ ẹ̀ torí kọ́ takọ sọ́lọ̀ ó gbé rẹ̀ tóbi pé ẹni tó wọ́n bá ti lásìkò yẹn kí lọ́nà fẹ́ẹ́ bì. ọkọ̀ àtọ́lọ̀ wọn bá ilé sọlá lè ṣe o ẹ dákun ẹja sọra ẹ má jẹ́ àfi irun tèrè alára bó ti wù kọ́ ma. bákan náà ọlọ́ọ̀tí ọlá rẹ̀ gàdúrà ó ní ápì mi máa gbẹ́rù tó nítorí ó kì nígbà tó rù báyẹ̀ tàrí ìlà àkọsákì lè fi ti di àárín ní òru wọ́n Qur'an al-fajr má gbàgbé ìrun al-fajr rí náà o inna Qur'an al-fajr kana mashhuda Qur'an tẹ́ ẹ máa ń kà púpọ̀ ní sọlá al ìjẹ̀rì lọ́jẹ́ Suratul Isra ayé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́rin yẹn seventy eight àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn irú bẹ́ẹ̀ nínú rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti pé ó ń sàlàyé ipò tí ìrun wà nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tá a ti mú kéré kọjá lọ yẹn àti gẹ́gẹ́ bí gbólóhàn Ànábì sallallahu alaihi wasallam tó fún àbáwọn Mu'adh ọmọ Jabal radiyallahu ta'ala anhu wa arda nígbà tí sọ pé òórí àkórí ọ̀rọ̀ òun náà ní Islam bákan náà òkú ẹ̀sìn òun náà ni ìrun asóńsó gíga rẹ̀ òun náà ni ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba ìrèké ọlá á rí pé sọlá tó ń jẹ́ kí ni o ọjọ́ òkùnkùn ẹ̀sìn ẹni tí ọba ti wá sóko nínú ẹ̀sìn tiẹ̀ ní ló ti kí ni yọjà lulẹ̀ yóò wò ó bákan náà ọlọ́run ọba ìrèké ọlá tún mú ọ̀nà míì wá ẹ̀sìn tún mú ọ̀nà míì wá láti ṣàlàyé ẹ̀san rere tí ń bẹ fún gbogbo ẹni tí kírun gẹ́gẹ́ bí ọlọ́run ọba ọlọ́tí ọlá rẹ̀ gàdúlọ ó ní walladhina hum ala salatihim yuhafizun àwọn tó ṣe pé ìrun wọn wọn mójútó dáadáa ulaika humul warithun àwọn wọ̀nyí ni wọ́n máa wọ́n máa jogún o alladhina yarithuna al-firdawsa hum fiha khalidun ìdí wọ́n jogún kìí ṣe ní onílé kan ìdí jogún èsè mọ́tò ẹ̀dì kankan kìí ṣe ẹ̀yìn kankan ní ayé yìí wọ́n jogún àlùjẹ́nà fìdáwò sẹ́ńtà nínú àlìjẹ́nà sani sọlọ ní káàmà tọrọ àlìjẹ́nà fèrèdáwò sì ní káàmà tọrọ àtọ́wò àfọwọ́gbẹ tó mójútó òun dáadáa ọlọ́ọ̀ni irú wọn bẹ́ẹ̀ wọ́n wọ́n jogún àlìjẹ́nà fèrèdáwò wọ́n sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ béèrè kò sí tí ó yẹ wọn kò nínú rẹ̀ láéláé á rí pé ọlọ́wọ́n bá ìlẹ́jọ́ lásán ẹ̀ sáré rí ìgbẹ̀fẹ́ ni kí n bá mójútó ìlú ó ń kálukú wa náà ẹ̀dá kan ẹja mójútó ọ̀run sọ́dọ̀tì mòmìnira ní ayẹlẹ́ kẹsàn-án-jẹlẹ́ kọ̀ọ̀kan láti yẹn nínú rẹ̀ onídàájú bọ́lá wọn àbí ẹ̀sìn tó ti sálàyé nípa lílà ní gbogbo ẹni tí kírun tí ó là kó nínú ìyá náà ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ nígbà tí anẹ́dùn Muhammad sọlá sọlá ti ń sọ nípa àwọn ẹlẹ́ṣẹ̀ tó ti pé wọ́n ní àwọn tọmọ ọlọ́run lọ́kàn ṣoṣo ṣùgbọ́n wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ́n tún tẹ àwọn ẹ̀ṣẹ̀ kan tó sọ iná di ọ̀ràn àyàn fún wọn lásìkò kan anẹ́bí sọlá sọlá sọ pé wọ́n mọ àwọn tí wọ́n jẹ́ ní tí kírun ṣùgbọ́n tí wọ́n fẹ́lọ̀ ọ̀pọ̀ àtẹ́gí náà jẹ gbogbo ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn àyàfi àyè péyàn ti forí kalẹ̀ àyè forí kalẹ̀ yẹn iná ò ní jẹ láíláí tòtòrí délé wọ́n máa fi orí pa ibi wọ́n fi ń kírun yẹn wọ́n fi máa mọ̀ wọ́n yóò fi jẹ sábàbí sánísọ́lá òfin ti pẹ́ wọ́n padà tọ́lọ́wọ́ tó fi gún wọn kó nínú náà yóò fi padà sọ wọ́n jẹ ní àlùjánnà ọlọ́run dákun àbí ọmọ ìjà wọ náà rárá dákun àlùjánnà ni ọjà wọ̀ ní tààràtà torí pé ojú àpá òjòjú ara òǹkàlùkù wa ká má tọ́ra wa bákan náà ìbẹ́nu rẹ̀ tọ́lọ́ ọba ti sọ nípa ìyà tí gbẹmẹ́ tó gbèrò jù sílẹ̀ gẹ́gẹ́ bó ti wà ní sọ́ọ̀kìlì màáhùn ọlọ́run ní èpè ọmọ tẹ́tí àwọn olùkírun àwọn wo ni àná làwọn tó ṣe pé wọn a máa gbàgbé àti kírun wọn wọn máa gbàgbé àti kàdá kan sí ni wọn wọn a máa gbàgbé ìgbé ọmọ ajẹ́ sí wọn ǹdí ń jẹ́ ìpè ńlanu iṣẹ́ tí wọ́n ti gbé ọlọ́run dákun má jẹ́ kí iṣẹ́ wa dákun má jẹ́ kó gbé láéláé sọ́ọ̀kìlì màáhùn nìyẹn lọ́nà bákan náà ọlọ́wọ́ bá tún sọ ní sọ́ọ̀tù Maryam wípé àwọn àrólé kan wọ́n rólé lẹ́yìn àwọn ẹni rẹ̀ wọ́n rá ìrún láre wọ́n ti wá ń tẹ̀lé yòrò yọrọ anu ayé ọlọ́ọ̀tí bá padà yá wọ́n padà wá bá gọ́jú pàdé àfẹni tí ọba túbá tó sì ronúkú wàdà ìlọ́lọ́wọ́n yọ gbà ìfẹ́ wọn wọ́n yìí fẹ́ yẹn gẹ́gẹ́ bí ti túmọ̀ rẹ̀ wọ́n ni wàá dún wọ́n ní ọ̀fun kan kòtò kan ní nínú àwọn kòtò tó wà nínú jahannam oníwájú gbẹ́yù tọ́lọ́ ọba sọ yẹn pé bàtà ọkọ̀ yẹn lọ́wọ́ náà wọ́n yà ọlọ́dà kò mọ̀jẹ̀ káwọ̀ ọba ru ilé ìpàdé ṣe wá ní àwọn onílé fáwọn ẹni ilé tó ṣe pé wọ́n lè kọjá lọ fọ́ọ̀tì wá ní ẹni ikú lẹ́yìn àwọn ẹni ilé tó ti tún wọn lọ. bákan náà ìyẹn wà ní sọ́lọ́tù Maryam aya fifty sí sixty nínú alukur'an ìkẹrin suratul qalam aya forty two forty three ọlọ́run ni yóò mọ yóò fisa fún asaakin ọjọ́ tí ẹlẹ́dàá wa yóò di gàgà pò ní ojúkun rẹ̀ wọ̀nyí dẹ́ àwọn ilẹ̀ sojú wọ́n máa fi àwọn èèyàn lọ síbi tí wọ́n forí kalẹ̀ bọ́lọ̀ ń fọ́n bírù bọ́lọ̀ bọ́lá yẹn sọ fẹ́ẹ́ rò àwọn tí èsì ò ní lágbára àti pé ẹ forí kalẹ̀ onírọ̀rùn gbà tó èsì tẹ́lẹ̀ tẹ́ mọ̀ pé ẹni tí èsì tí èsì náà tẹ́ bá ní ó kírun tẹ́ bá ní orúkọ ẹ̀wẹ́ mi ló ti kan ẹ̀yẹ lómi ti gan àgbàlagbà ní ìfẹ́ kùjọkùjọ báyìí wọ́n lọ́ọ̀dì tó bá rúkú báyìí èyí yóò sọ èyí tẹ́ ẹ bá ní kí ọ̀dọ́ mi òkú ẹ̀yìn ọ̀sà gàgà sókè jọ́nà ló ní à ẹ̀ kan ibo eléyìí o ẹ̀ yà kan ni subhanallah aláti lọ gbogbo wa yí pé ẹ̀sán ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lágbára o ní orí bẹ́ẹ̀ ti ń kírun bẹ́ẹ̀ nìyà ti ń bẹ sẹ́ni tí ò kírun ọ̀lágbára púpọ̀ ọlágbára gidi torí di eléyìí ẹlẹ́dàá wa ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ní wọ́n máa ń pè wọ́n lọ síbi kó forí kalẹ̀ wọn ò ní lè forí kalẹ̀ kọ́ọ̀ṣì àtàlẹ̀. ẹgbẹ́ àwọn wọ̀nyí àwọn tí wọ́n nílé lágbára eléyìí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní ojú wọn yóò ti kíni o yóò ti kú rẹ̀ tẹ̀kù ní sí ìmọ̀lẹ̀ kankan nínú rẹ̀ bákan náà ìyẹ́pẹ́rẹ́ yóò kù wọ́n dàrú torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti gbé wọn lọ síbi fún forí kalẹ̀ bọ́lọ̀ nígbà tí wọ́n ni bọ́lá wọn bá ti ń nípa wípẹ́ni tó bẹ̀rù sílẹ̀ tètè rí ẹni bẹ̀rù sílẹ̀ káàbì ni ọlọ́run mọ́kọ̀ wá béèyàn bẹ́ẹ̀ ikọ̀ ọ̀run ọlọ́run ọba ilé jẹ́ ọlọ́ọ̀kọ̀ ẹni ẹ̀kọ́ lẹ́ni tí ń bẹ̀rù sílẹ̀ ẹlòmíì òní àbá ẹ̀mí náà ń tiẹ̀ tó mọ́ káàtúbà ti dókòó lé ẹlòmíì òní jímà ń wo jímà ń wo kátó títọ́ jímà èmi ò lè fi tẹ́lé sókòlè nǹkan lóòrè nǹkan ásì nǹkan mọ́gíríbì ìṣá nǹkan òyìn ló lè fi tẹ́lé túmọ̀ nìkan òun náà nìkan ló lè ti tẹ́rẹ́ ọwọ́ àánú ẹni tẹ́gbẹ́ ọmọ abẹ fún nígbà tó ń bẹ lásìkò ètò òsì tó ń gbọ́ báyìí á iye ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ ọlọ́gbọ́n tó jẹ́ onílàáká ìtọ́jú olóye òní pé nígbà tó bá ń rí ibi tó ń kù sí ká máa ń gbogbo ó sì yà á tètè máa tàtúnṣe ara rẹ̀ wọ́n náà yà á tàtúnṣe ara rẹ̀ lákà àdéjìlá ṣùgbà tẹ́jú lè kí lákà mẹ́rin làílà tẹ́jú ló fi kí lákà mẹ́rin ní áfírì náà ìṣẹ́jú mélòó ló fi kí mọ́gírìbì náà rákà mẹ́ta ní ìṣẹ́jú mélòó lè kí rákà mẹ́rin ní ìṣá mélòó lè ìṣẹ́jú ní rákà mẹ́ta dínlógún lójúmọ́. ṣé náà làwọn á ní mójútó tọ́lọ́ bá ṣe ní fífì yẹn fífì wákàtí fífì ló gbé wá ń iye rákà kọ̀ọ̀kan wà nù rẹ̀ kí là bá wá i ẹ̀dá kan ẹja ẹja mọ̀ pé ọlọ́run tó fi sọ ilé fún wa òun náà ni gbólóhùn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tí ọlá rẹ̀ gẹ́ jùlọ tó sọ fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti kà nínú sọ́ọ̀tù Maryam ẹgbẹ́ fọ́sọ́fọ́ yẹn lọ́kọ́ náà wọ́n jà wọ́n padà lọ bá bọ́yú pàdé sí ṣe kòtò kan nínú náà Jahannam kọ́lọ̀nkọ́lá ẹ̀mí àtẹnìkọ̀ kan wa ọ̀là wa kò nínú rẹ̀ ọlọ́run wa ní pé àyàfẹ́ tó bá ọlọ́run tí ọlá rẹ̀ gàdúrò ní dá mọ́jẹ̀mú kó tún jẹ́ olùgbàgbọ́ òdodo sínú táwọn rẹ̀ ronúkúwàdà tó tún wá nígbàgbọ́ ajẹ́ pé nígbà tó ti gbẹ̀rù jù sílẹ̀ ní sọlùgbàgbọ́ ní sọlùgbàgbọ́ ẹ̀dá kan ẹja sọ́ra gbogbo wa tó ń fi tó ń fi orúkọ lásán jẹ́ tó ń borúkọ sẹ̀sìn lásán pé orúkọ lásán ni wọ́n fi mọ̀ ní mùsùlùmí ẹja lọ jáwọ́ bí orúkọ lásán ìdá ń ṣe pàtàkì ẹja mójútó ìrun wa ìrun ìlágbára púpọ̀ ọlọ́run ọdá májẹ̀mú kó tán kó tún jẹ́ olùgbàgbọ́ padà yẹn ni kó ti di aláìgbàgbọ́ tẹ́lẹ̀ oníkọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọdá májẹ̀mú ìgbàgbọ́ ọdá májẹ̀mú rẹ̀ sínú táwọn àgbẹ̀ bẹ́ẹ̀ àti gẹ́gẹ́ sọ pé tí wọ́n bá ronú padà tí wọ́n tún wá kírun tí wọ́n yọ ọmọ ni wọ́n ti nínú ẹ̀sìn ọlọ́run ọba ó so ìjọmọ pẹ̀lú wa wọn o pẹ̀lú wọn máa kírun tí wọ́n bá ti kírun wọ́n máa jọmọ àyà wa nẹ́ẹ̀sì tí wọ́n bá ti kí kò sí ìjọmọ àyà kankan láàrin wa ìtumọ̀ ẹni pé wọn àti ibi olùgbàgbọ́ òdodo. gẹ́gẹ́ bọ́lá wọn bá ilé kẹlá tó ti sọ pé dájú àwọn tí wọ́n máa nígbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́run ó dá làwọn tó ti pé gbà tí wọ́n bá ń rántí ọdún bá ń ṣe ìrántí ọlọ́run bá fún wọn wọ́n ti ga alukurani fún wa irú àwọn yìí wọ́n máa wó lulẹ̀ lẹ́yìn tí wọ́n máa forí kalẹ̀ fọ́lọ́ wọ́n sì máa sàfọ̀mọ́ pẹ̀lú wọn dúpẹ́ ẹlẹ́dàá wa wọ́n sì ní sínú ẹjọ́ àti mọ̀tòmọ̀tò ayọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìlú wọn ní àti gẹ́gẹ́ bó ti wà ní gbólóhùn ọlọ́run ọba ilé jọlá tọ́lọ́ tí wọ́n wé ìbílíì nípa ọ̀rọ̀ sùjúdù yìí pé gbogbo àmàlẹ́gà forí kalẹ̀ àyàfi ìbílíì nìkan òun nìkan náà lọ́pọ̀ tó ti tèmótómótó ó ti wàá wà ní ẹni tó ti kọ́ jẹ́ kébìrì suratul Baqara àyà tẹ̀sí pọ̀ nìyẹn wà ọwọ́ àná sọ̀dé ìmọ̀mù wa Muslim látọ̀dọ̀ àfáwà abúlé ọlọ́run bá ti yọrù sí wọn. wọ́n ní òjijì ọlọ́sọ́lọ́ láti sọ́lá sọ́lá ìpè tí tọ́wọ́ àkàdé bíi ìforíkalẹ̀ tọ́wọ́ àforíkalẹ̀ ṣètọ́nà yẹ̀bá ni yọ pariwo yọ máa fẹ́ yọ máa sọ báyìí pé á ègbé òun o nínú ẹgbà wá ni yọ dà yọ pè má rẹ̀ pé ègbé mi o á wọn pọ̀ máa ń dáwà láti ẹgbẹ́ kó foríkalẹ̀ ló ti foríkalẹ̀ lọ́ba di ẹni ire yọ máa wá nìjẹ́ náà wọ́n ti pọ̀ òun láti ẹgbẹ́ òun foríkalẹ̀ òun kọ́ òun tẹmọtọmọtọ òun bá tẹ̀ ní iná Ah, ẹja fún ẹ mọ̀ ṣe kábà náà jẹni náà ẹja mójútó ìrún fọlọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀n wa ní àtọ̀dọ̀ afáwa jábìrì tí ọlọ́run bá kó bá rẹnu sí wọn wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ́làm àwọn gbọ́ nígbà tó jíjẹ́ ọlọ́run sọ́làm sọ báyìí pé èyí ti bẹ láàrin ọmọnìyàn àti láàrin ẹbọ àti láàrin àgbàgbọ́ òun náà ní ìgbèrú jù sílẹ̀ ẹni yóò tọ́ bá ti gbèrú jù sílẹ̀ ó ti ta ìgbàgbọ́ ìmọ̀ọ́mù kéré ti gbà wọn sọ pé àdéhùn yẹn ó dára ó sì lálàáfíà

wọ́n ti lọ sí ìdájọ́ méjì nípa ìdájọ́ ẹni tí wọ́n jẹ́ tó gbèrú sílẹ̀ àwọn kan sọ pé kèfèrí ni àwọn kan sọ pé kèsè kèfèrí ṣùgbọ́n ètò ìlẹ̀ dúnú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà nípa tó gbèrú sílẹ̀ káfíù kèfèrí ni torí ẹ̀ jẹ́ ká sọ́ra ẹ̀jẹ̀ àsọ́ra ẹ̀jẹ̀ àwo eléyìí tó ti ra sẹlẹ̀ lójú ayé àní sọ́lọ̀m bí àní sọ́lọ̀m ní ojú ayé rẹ̀ ó jókòó níjọ́ kan ọ̀rọ̀ yìí ti wà látọ̀dọ̀ àpá wa àpilẹ̀ ọmọ àmúrọ̀ màá ń sìnkọ́ lọ́ba ni yóò sí bàbá àtọmọ wọn ló ti fi ọlọ́dún sọ́lá ńjọ kan ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ nípa ìrúnjọ kan ìgbà tó ti fi ọlọ́dún sọ́lá lọ́hùn àlehùn sọ́lá sí ó ń sọ̀rọ̀ nípa àrùn arákùnrin tí a mọ̀ sí níjàn ọmọ míjàn ọwọ́ pẹ̀lú àlehùn sọ́lá ńjọ kan ìgbà tó wà ní gbàtà ní sọsọlọ pé anabi bá níjókòó yẹn anabi ní kílà àti ọ èmi lọ́rọ́ lù ọ o kírun ni ó ní àá mo ti kírun kí n tó kó lọ́dọ̀ àwọn èèyàn mi lókè lọ́wọ́ àti kírun mọ́sálásí òkè lọ́wọ́ anabi sọsọlọ ni wọ́n ti bẹ́ẹ̀ máa o wọ́n ti bẹ́ẹ̀ máa tó bá ti kírun bí kàtọ́ bá wọn tó tún kírun tó ti wọlé bá wọn bí kàtọ́ ń kírun tó tún bá wọn kí náà bẹ́ẹ̀ náà ìlú ẹ̀ náà tẹ̀lẹ̀ sáà méjì náà sanwó mọ́sálásí pẹ̀lú àwọn sọ́lá anabi kí ó bá ẹ̀ pẹ̀lú àwọn èèyàn àwọn jókòó sẹ́yìn bàtà mi sọ́nà títọ́lá àmọ̀tá ó ní ẹ̀dá kan ẹ̀bá pè wọ́n wa kí ló sẹ́yìn sẹ́yìn òkìlù pẹ̀lú àwọn èèyàn wọn láti wá ti kírun ní ọ̀dọ̀ wa ni àlẹ́bí ní tẹ́ ẹ bá ti wọ mọ́sálásí tẹ́ ẹni tó tún kírun ó ní ẹ̀bọ̀ bá ń kírun ní o ó ní tẹ́ ẹ bá ti yọ ọmọ jẹ́ náà sí làkùn sọ́nà mọ́kàn àlejò àlà àlùsọ́lẹ̀ ẹ wá nínú àdáwò tá a kó sí lónìí òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àwọn ọmọ ti ń ṣe wọ́n ọjà ààrẹ tó ní í ṣe pẹ̀lú àdìjẹ̀nù ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àyè ni wọ́n bí kè wá láti èdè pé sars ẹ dákun ẹ máa sọ fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ bọ́dà ọ̀mọ kírun ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ kírun àdáwò tí wọ́n ní yìí tí wọ́n bá sì ń mójútó ìjọsìn wọn dáadáa ní oṣù mọ́kàdáwò yòókù yẹ eré la kò dúró náà fi padà ń tẹ̀lẹ̀ táwa náà wà ń gbọ́ fìdí báyìí kọ́lọ́ọ̀dà kò kọ́ bá a san gbogbo àwọn tí wọ́n ń pè wá láti èdè kọ́ bá a san wọ́n lẹ́sàn-án nínú àwọn àkíyèsí tí wọ́n pè wá sí lọ́rọ̀ ẹ̀rẹ́ tí ọlọ́run iṣẹ́ aláwọ̀ á sọ ọjọ́ mẹ́jọ lọ́ba balógun ló tẹ̀lé tá a lò láyé. ẹja mójútó ro ẹja mójútó ro òdìdí jínú sọ pé mọ̀rọ̀dádọ̀ àwọn ọmọ tí ń bẹ lábẹ́ ìkápá ẹ̀ tẹ̀ wò tí wọ́n kírun tí wọ́n kírun yẹn wọn ò kírun ẹ bá wọn sọ̀rọ̀ fún ọmọ kírun fìdínà ń bọ̀ o ẹ sọ fún ọmọ ọmọ kírun gbọdọ̀ kálukú wa ń gbọdọ̀ àwọn forúkọ síbáyìí nígbà tá kódà ní tó dé ní tó ń dárúkọ èèyàn ní lágbájá ọ̀mà tí wọn. a sì béèrè ẹrú ọlọ́wọ́ bá ẹ̀kọ́ pé tòótọ́ ni wọ́lọ́ ẹrú ọlọ́wọ́ bá ẹ̀kọ́ pé bó ṣe rí nu o tí ọba kúkú jẹ́ òkè lábẹ́ ogun bẹ́ẹ̀ ni pé bó ṣe rí gangan nìyẹn lódodo ló ti tọ́ ṣùgbọ́n tá a bá wá rírù yẹn táwọn àbá ìdí ti ń gbé ọlákẹ́ẹ̀dì kí a máa sọ fún wa gbogbo pé ká bójú àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ wá rí bó ṣe rí báyìí nígbà tí ẹ̀bá wá ní rúgbà tí sọ́kọ̀ tó lọ òkè irun rẹ̀ wá nítumọ̀ níbo lè yán forúkọ sí báyìí ọlọ́run bá kó dákó sáà pé ní àtẹnì kankan wa barakallahu li wa lakum fil qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihi min al ayati wal hikma fastaghfirullaha الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين so gbogbo àti ajẹ́ mùsùlùmí èdè káwọn ṣe ní òní yìí bí àwa yìí wọ́n sọ òní yìí orúkọ kan tó jẹ́ pé ọ̀rọ̀ ti pọ̀ tó ti wáyé lórí rẹ̀ ọ̀tá ti sọ lórí ọ̀rọ̀ kọ̀nẹ́tàìdè ó ti pọ̀ púpọ̀ ṣùgbọ́n tí ń ló jẹ́ òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wọ́n tún sẹlẹ̀bírìtì ọjọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí sẹlẹ̀bírìtì ọjọ́ yìí ẹ̀yà adékámọ́tà ti tí àyájọ́ kan bẹ tá a pè láyàjọ́ olólùfẹ́ ni síbẹ̀ mọ̀ kọ́daràn ló pilẹ̀ rẹ̀ ọ̀daràn ló pilẹ̀ rẹ̀ nǹkan rẹ̀ ni mùsùlùmí sì máa ń ṣe àyájọ́ àṣèrè àyájọ́ ìwà ìbàjẹ́ wọ́n dàpè ní àyájọ́ olólùfẹ́ ẹ dákun ẹja jìnà sí ẹ dákun torí tọ́lọ́ ẹja jìnà sí tá a bá béèrè lọ́wọ́ gbogbo ẹ tó nílò akẹ́ ìtòlóye ìgbé ẹ dákun sọ́jọ́ kan nìfẹ́ ní lójúdọ́ kan ni. ìwọ tó níyàwó lé tó ní lọ́jọ́ ọ̀fẹ́ tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ báyìí tàbí òní wá lọ́jọ́ tó nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ jù nínú Ramadan tó tiẹ̀ wá nífẹ̀ẹ́ ìyàwó ọdún wa onífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ níbi gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní tó yí kan ti lọ́wọ́ ti ó náà ní gbogbo ọdún tó bá bá láyé lèyàn celebrate ẹ dákun ẹjẹ àwọn sáǹtì o ìmọ̀ràn àwọn olórí gbogbo ni o àwọn ọ̀daràn tí wọ́n wá kú bá wa ìmọ̀ràn tí wọ́n ní o àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká máa sáǹtì yìí ìfẹ́ ló ń dè nínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nìsín wọ́n tẹ́sí mẹ́sẹ̀jì síra wọn ilé ẹ̀kú àyájọ́ olólùfẹ́ ẹ̀kú àyájọ́ olólùfẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ẹ̀kú ránṣẹ́ síra wọn irú ọjọ́ òun òun ọjọ́ tíyàwó rẹ tó múra dáadáa tó jọ́ tó wọ jìlbá àgbà ẹ̀ ẹ́ ọwọ́ jìlbá kọ́ wá ra àwọn kan tó pọ̀ tó da lẹ́bùn kọ́ ra fún un ọjọ́ tíyàwó rẹ ṣe dáadáa kò rí àwọn ẹ̀bùn tó tóbi kó ṣe kíni kọ́ ra fún irú àwọn ọjọ́ ọdún báyìí táwọn èèyàn tí wọ́n ti mú lọ́jọ́ yẹn pé ọjọ́ báyìí o ọjọ́ àyájọ́ olólùfẹ́ ìlú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wa ara kankan má ìdàpọ̀ la ìdá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá kó níbi gbogbo ti ìlànà àwọn tí èsì ìlànà mùsùlùmí ni àdébí sọlọ máa tẹ́lẹ̀ tuntun lé wájú náà sí lànà gbogbo àwọn tó ti fún wọn èsì mùsùlùmí ibi tó rí ìrètí wá wá wà òníká tó níbi táni sọlọ ti wá sí ká má yẹ ká má gbò ká wà níbẹ̀ á ní kí oríire ó sì máa lé bàbá wa ìgbà tí mùsùlùmí bá ti ń jẹsẹ̀ kó níbi táni sọlọ ní ká gbẹ́sẹ̀ sí àdáwò ti dé fún mùsùlùmí yẹn o béèyàn bá tẹ́jẹ̀ sí ọ fi nǹkan ní ìtọ́ bá sí tọba ni pé á ah, ẹni àpọ́nlẹ̀ tó sẹ́ndì ìgbà ìjọba ẹ̀kọ́ mà ọ̀rọ̀ àkọ́jẹ́ mi àwọn èsì ewu rẹ̀ o ìní àgbèrè lélẹ̀ ìní kìíní báyìí báyìí báyìí lélẹ̀ ìní ẹja fún ọbẹ̀ yìí lórúkọ náà má bẹ́ẹ̀ ni ìlú ẹ̀sìn mi mọ́ kápẹ́ ni tó ní kápálẹ̀ orí àtó òkè làákà ìta àṣemọ̀ yìí o tó nílà àga ìṣòwò lè náà sẹ́ndì káàkiri báwọn èèyàn bóyá bó ti sẹ́ndì ìlò sẹ́ndì táwọn èèyàn míì èèyàn sọ̀rọ̀ tó lè fún un gbà sẹ́yìn pé èèyàn ti kí ni òun èèyàn ní kápá ní lórí ilẹ̀ ẹja fún ẹjẹ́ káwa àrọ̀ wá ẹ̀dá kọjá mọ́ tá a ṣe àbí ọlọ́wọ́n bá nínú ọlá rẹ̀ àtàgbára rẹ̀ àtòkù rẹ̀ ọlọ́wọ́n bá kúrò ní kàtẹ́ kọ̀ọ̀kan wa gbogbo ti jẹmọ́ orí ayé àtàntì àwọn ọlọ́wọ́n kó ṣe fi kàtẹ́ kọ̀ọ̀kan nírọ̀ gbogbo ti jẹmọ́ burú kọlọ̀ kó lè jìnà sí kàtẹ́ kọ̀ọ̀kan wa orílẹ̀-èdè nàìjíríà máa jọ dáàbò àwọn ti ń darí wájú ọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ tó lọ́dà fúnpa nìkan wọn máa ń ṣe àwọn ọ̀gbẹ́ kóòlù dákùnfà nìkan fún wọn lọ́kàn dákùnmọ́ wà á láwọn fún wa ọlọ́dà fún wọn fi wá tẹ̀síntì náà fún wọn mọ́fà wọn náà tẹ̀síntì náà fún wa gbogbo dáadáa ká béèrè lọ́wọ́ ọlọ́dà fún ti fún wa lọ́rùn jíjẹ mímọ lílo gbígbé kíkọ wá lọ́dà fìjọ máa jásírọ̀ gbogbo ẹni gbọ́dọ̀ halali jẹ lọ́dà fún ọjọ́ ìgbìmọ̀ wọn láíláí àlékún rẹ̀ bá ti dé fún wọn gbogbo ẹni gbọ́dọ̀ haramu jẹ wọn lọ́dà fún ọjọ́ haramu kó lọ wọn halali tó péye dákùnbani sí fún wọn gbogbo aláàrẹ̀ pátá ọ̀nà dákùnbani fún wọn lálàáfíà gbogbo aláàrẹ̀ ọ̀nà dákùnbani fún wọn lálàáfíà gbogbo aláàrẹ̀ ọ̀nà dákùnbani fún wọn lálàáfíà àwọn tí ń bẹ́nu gbèkùn ọ̀nà dákùnbani fún wọn lẹ̀ gbogbo ẹni tí ń bẹ́nu gbèkùn ọ̀nà dákùnbani fún wọn lẹ̀ gbogbo àwọn tí ń gbé nípa tí wọ́n gbé ní gbowó ọ̀nà dákùnbani wọn gbé wa o